السلام عليكم ورحمة الله وبركاته أتابع الله عليكم يا الله ويا الله عمر رضي الله عنهما عند حديث عبد الله بن عمرو أنه يوصي عن أن رسول الله صلى الله عليه وسلم أكثر الإجارة إجارة قال الله نعم قال وصفي لا يؤمن أحدكم ẹnì kọ̀ọ̀kan nù ní òbí lè di olùgbàgbọ́ òdodo yẹ pé dáàbò pé ìmáàmì rẹ̀ kò sì pé táyà kúrò ní àwa òwò dábàá ìmọ̀ ìkòlè títí ìjẹ́ni pé ìfẹ́ nínú rẹ̀ yóò fi tẹ̀lé ìgbà tí. بأهل محمد صلى الله عليه وسلم قال النووي حديث صحيح أفوى النووي من حديثه حديثه سبعين فإتليها أيوة محمد akpọ̀lọ̀ sọ pé lọ́kàjá mọ̀mìnì màmí ó dàrí mú ìrẹ̀ pé ó ti sọ̀tà bá rí pé ìfẹ́ inú rẹ̀ ti tẹ̀lé kàlẹ́kọ̀ amadu sọ̀rọ̀ bá wà lọ sàkà. Ilé ìsọ̀rọ̀ abẹ́ àyẹ̀dá ló máa tẹ̀lé. Ìjọba wù wá ìjọba wù wá ní Muhammad tí o ti tẹ̀lé ti ara wọn. Àti ká ló pé káfí tó wà ní káfí lẹ̀ káfí tó wà ní dáadáa ní o ní dáadáa ní ìgbà yìí bàbá yìí máa ń wọ sí alẹ́bi ní bàbá wọn sí alẹ́bi sọ̀rọ̀ ẹ̀ ní bá jẹ́ ní dáadáa wọn ní bá wọn sí. Lásìkò mi ẹwà tó tá a wà yìí àtìkò ọ̀fẹ́lẹ̀ làwọn ẹ̀rọ ń ṣe ọjọ́ ìjà ìjẹ́ Muhammad ọ̀sọ̀ ọ̀sọ̀ àyè ọ̀gbẹ́lá. ìtọ́jú ọjà ìjẹ́bí táàlà ìmọ̀ rẹ̀ agbára náà ti fẹ́ àgbàbà fẹ́. ìtọ́jú àjẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ọjà ìjẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ àyè rẹ̀ ànábì ò ká fún ara ọ̀nà tá a lè níbẹ̀ ọ̀. àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì òun kankan fún ara rẹ̀ kò sọjọ́ òfin ara rẹ̀ rí. ìfẹ̀nu sọ́ọ́rí fẹ́ sọjọ́ mi ni. àwọn sọ̀hábà àwọn tí wọ́n tẹ̀lé àti àwọn tí wọ́n tẹ̀lé àti Muhammad tí wọ́n mú mi mọ́ lọ́dọ̀ rẹ̀ dàrẹ́ tí ò sí alàgàtà láàrin wọn wọ́n ti ṣe àdúgbò wa lọ abàkàrà wa jẹ lókù àwọn tó ń sojú ọ̀bí àti Muhammad sọ̀tọ̀ lọ́wọ́ àlẹ́ àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà náà àwọn ló sojú ọ̀bí àti Muhammad sọ̀tọ̀ lọ́wọ́ àlẹ́ àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà àwọn náà wò dé àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà àwọn náà wò dé alhamdulillah ẹnjọ bí ìpele mẹ́rin márùn-ún pé àwọn èèyàn rí àwọn tó bá tẹ̀lé sẹ́ńtì mẹ́ta tó tẹ̀lé àná kan ìtẹ́sí máa wà ní àlejò gbogbo àwọn àdúrà ní mọ̀nbẹ́ nàgà ní alẹ́mọ̀mú àbú àdéhìbà àbú àdúrà òkè alẹ́ àlẹ́mọ̀mú máàlì alẹ́mọ̀mú máàlì ti mọ̀nbẹ́lì tó sọ́jú àbí alẹ́ mọ̀hánà òkúta lọ́wọ́ alẹ́ àlẹ́mọ̀mú sàfihì mọ̀nbẹ́lì tó sọ́jú àbí alẹ́ mọ̀hánà òkúta lọ́wọ́ alẹ́ àti nínú àmọ́lù àwọn àmọ́lù mẹ́rin nínú ẹgbẹ́ ṣe tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí kọ̀ọ̀kan tá a gbé mọ́yá ìdíbà ìdíbà yá lọ́dọ̀ àbá àti ìbòjì nínú ẹ̀lẹ́ ìgbọ́nà máa ní kíkò rí bẹ́ẹ̀ aláwọn tẹ́lẹ̀ ní òde wọ́n tẹ́ àtúntà ní kíkò rí fi hàn yọ àwọn rẹ̀ wo ìtọ́jú bí àti Muhammad sallallahu alaihi wasallam anájú òde ẹ̀wá kọ́ alifọ́n máa lè lọ́ọ́ ìmọ̀ náà lè fi ní tí o bá ti jẹ́ ẹ̀sìn láti tó àwọn àjáde tí mo ká fún ara ẹ̀sìn láti yẹ fún lọ́wọ́ ṣe kò lè jẹ́ ìbámu òun náà. ìsọjú ọ̀bí àti sallallahu alaihi wasallam àdáadáalẹ̀ ni àwọn kan náà dáalẹ̀ oníjọ́ tó bẹ̀rẹ̀ ó ní náà gbogbo ń tá a bá wá papọ̀ mẹ́rin tá a ní ara ẹ̀sìn ni tá wá rí pé ànẹ́bí ò pé àwọn sàábé ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àyíwá ò pé ó là ń pè ní àdáadáa rẹ̀ lẹ́sìn sílẹ̀ ànẹ́bí wa sọ̀rọ̀ àdáadáa rẹ̀ nítorí wàá kẹ́lá náà nínú ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àyíwá sẹ́lẹ̀ yá fún wàhùn ìdáadáa sí ìlú. ànẹ́bí wọ́n lọ wa ó dọwọ́ nínú pẹ̀lú àdáadáa rẹ̀ وكل بدعة ضلالة àti gbogbo àdáadáalẹ̀ àmì ni gbogbo wa ti di àmì tó lè sọ lọ́wọ́ náà ìsọjú àbí àtẹ́bí àdáadáalẹ̀ àwọn tó ń rẹ́ àdáadáalẹ̀ tó dá wà irú èwo ìwò sí náà ni ẹ̀gbọ́n mọ́mọ́ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n tó wí ó ní àlùfáà mọ́mọ́ ẹ̀rọ ìṣúná ọ̀dọ́ ọ̀hánlá wọ́n tó lọ́rọ̀ pé من ابتدع في الإسلام بالعدل ìwọ́n wọn lè fi lè bá lọ dá nǹkan kan lẹ́nu ẹ̀sìn káàdébí òsì ewé ẹ̀ táwọn sàábì òsì ewé ẹ̀ ẹ̀rí bá lọ dá lẹ̀ sí mòlúbì wàyàwó àhásàlà òun wá rí pé tóun dá lẹ̀ yà ní òsì ewé òsọ àmọ́ tá a bá pàápọ̀ mẹ́sìn ó dà. مضي كما في الميوت وبغي فقد زعم أن محمد صلى الله عليه وسلم قال عيسى مضي في ذلك يصل أنك في الجبال والجنة nínú ilé ìjọba òní tí aláyé àtúntà anábì ó sọ ọ́ adẹ́pàdé eléyìí náà dáa ni anábì jẹ́ àbá rẹ̀ ti sọ fún wa ni nítorí pé ọba tó dá anábì sọ pé àyè yẹ́wò mọ̀ àkùnbọ̀n lábùú látò nínú gbogbo tí jẹ́ kìí tẹ́ẹ̀tẹ̀ tẹ́ẹ̀tẹ̀ lójú yọ náà mo sáré èyí tó bá fi sínú ẹ̀wọ̀ tí mo tẹ́lẹ̀ lójú náà mo fi máa yà mí àdìyẹ́wò mọ̀ látò nínú àfọ̀mùdé láti òní lọ gbogbo tí jẹ́ kìí ní tẹ́ẹ̀tẹ̀ tẹ́ẹ̀tẹ̀ ìdálágá òní ló kàn fi wọ́n á ti lọ́tọ̀ alẹ́ kò ní ìmọ̀ mo ti parí ìdẹ̀ra mi fún yín ẹ̀rí náà àwa wo ni gbogbo dáńtọ́ náà ti sọ̀rọ̀ yìí àwa wo gbogbo tí a gbogbo ní bẹ́ẹ̀ ti gbà náà kò sí òsì bẹ́ẹ̀. máa ń lọ́mọ yẹ́wò yẹ́wò wọ́n yìí ti dínà lọ́mọ yẹ́wò máa ń lọ́mọ dínà lọ́mọ yẹ́wò tó bẹ́ẹ̀ o gbogbo tí wàá ti dá sẹ́sì láti wà náà ní ìlú. ìlà ní ìgbà yìí àgbẹ̀lú jẹ́ bíbíà àkànà kẹjọ jáde. àhà mọ́tò tẹ́wọ́ fún kọ́ sábà yìí áńtẹ̀ tí wọ́n lọ kọ́ sáàrùn náà lọ kò lè wá dábà nígbà bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ láńtọ̀ yìí a sọ̀rọ̀ sí ẹ̀kọ́ rẹ̀ táyọ̀mọ̀ lọ áńtẹ̀ tó ṣe áńtẹ̀ tí ń lò yìí ní bá lọ ọmọ àgbẹ̀mẹ̀ nígbà tó bá ní àṣà nìkan máa ọ̀rẹ́ sí dáná yóò dé ìgbà tó tó di bíbí àti ti àmúbájẹ́ kékeré tẹ ọ̀rẹ́ sí olúwa tó ń fi lẹ́mẹ̀ àlẹ́ ìsọ̀rọ̀ bá wà lẹ́wọ̀ sẹ́ńtà gbà tó ṣe mẹ̀ ó sọ́ra màdínà wọ́n máa mú làbínú lọ́pàá pé àgbẹ̀ oko ní làbára màdínà àti oko ni wọ́n àwọn ará mẹ́ta ní àgbẹ̀ nǹkan ọ̀sìn àwọn amọ̀nkọ̀ púpọ̀ nǹkan àgbẹ̀ púpọ̀ bàbá mú akọ làbínú àtakò làbínú ìbọn ara أنا أقول لك أن صلى الله عليه وسلم مين يتكلم بمحمد بن حارمة يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير يوم الصغير tó bá lọ́dúnwá lẹ́yìn èyí ò ní tí ìdájọ́kọ́já ní fásitì àti ẹgbẹ́ lẹ́yìn ẹlòmíì tó bá kọ́ gbogbo ní ìsọ̀rọ̀ ìyàtọ̀ rẹ̀ abẹ́kọ̀ wò dáàbò mà ìbánẹ́bí náà ìbánẹ́bí náà ẹ máa bọ́ sáàbẹ̀bí kan lẹ́yìn tí wọ́n gbé bá kan ẹ máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n tẹ̀sán ní Muhammad sallallahu alaihi wa sallam gbàtúta tí ó jáde wà tó dáadáa lábẹ́ tó jáde lọ́dún lọ́yìn wọ́n lọ́dún lọ́dún lọ́dún àti àà àti àtúntò subhanallah alùpùpù àyà nínú múni nínú múni ìyá tó bá ti dọ̀rọ̀ mẹ́rin máa tẹ̀lé ẹ̀fà ti jẹ́ ẹ̀fà ti lẹ̀ ó ní mọ̀ rẹ̀ nígbà tó hàn bàbá sọ̀tọ̀ bá ọmọ ayé wa sọ̀rọ̀ nínú múni tó ní àpò ẹni tó bá ti jẹ́ alámọ̀rí ayé tọ́lọ̀ ti ti mà lẹ́ Muhammad a ní mọ̀ rẹ̀ jùlọ ànábì ò mọ̀ ń pa rẹ̀ wọ́n ní mọ̀ rẹ̀ jùlọ sáré ti sọ́kọ́ ànábì ò mọ̀ ń pa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ sáfọ́n góòlù ìtọ́sílẹ̀ máa yá owó sáré tó eléyìí tó tu wa lẹ́nu tó bá ti wá ní ìka ti pẹ̀lú ọ̀rọ̀ ayé yìí ẹ̀yìn lẹ́yìn máa parẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn máa parẹ̀ ayé ẹ̀yìn máa parẹ̀ ẹ̀yìn máa gbà wọ́n mi lé nítorí lẹ́yìn sọ́jọ́jà ní Muhammad lẹ́yìn sá bí Muhammad kò sí lára àfẹ́ká pàtó yẹn ti di àjẹ́bí ìta pàtó yẹn ti di àjẹ́bí ni ẹ̀hẹ́ kọ̀ á ti wò ó نصر دينه نصر دينه أو نصر دينه في تبعه صلى الله عليه وسلم إن من الله ونشر في النفس سنة سبع ركعات يجي سبع أما تعالى جوز إيه ما جاء كذا كذا ẹ̀wọ́n nípa ní ọ̀rọ̀ láti pọ̀lù sáré tẹ̀lámẹ́bí náà ní àkọsẹ̀mú àtàwà àgbàpá àti tẹ̀lámẹ́bí náà nígbà tá àmà pá àti tẹ̀lámẹ́bí náà kí ló dé káàkó kérésì òwe abẹ́lọ́wà níjọlá tọ́tàjọ àgbá ìlọ àwọn tí wọ́n ń ṣe òjú sí wọ̀gbọ́n ẹ̀dà àti ìmọ̀lẹ́ ìjẹun ni kọ́dà ó ti ọ̀rọ̀ olúdà tí màá náà tọ́tọ́ náà ó ní ìfura lọ́wọ́ àbájára ó ní ìfura lọ́wọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ mùsùlùmí tí ó fà àwọn òun lọ́wọ́ tó gbọ́dọ̀ bí àtìláyé ẹnu yóò mọ̀ àyọ̀kà ní òun náà ti kó kó dákẹ́ ẹgbẹ́ ìsìlámù wọn lé kókó gbogbo lọ́dún láti yá mọ́ ẹgbẹ́ wọn ìsìlámù wọn lé lẹ́ẹ̀ kókó náà ni èyí tí ò dáa pọ̀ lọ́sàárẹ́ sábà ní kí lọ́mọ bá lẹ́bi tó ní àdáhà ní ìfẹ́ títẹ̀ mọ́mọ́ nítorí ọ̀sẹ̀ ní àlẹ́ ìjà rẹ̀ wọ́n lé ní ilé ọdún kó náà ẹlòmí òun tó pa olùdí olùdí yìí sì dábì ìtọ́ five century after five hundred six hundred years káàmì ìdí sẹ́kọ̀rẹ́ tó tó sí ayé rẹ̀ ẹ́ káàmì ìdí kúta òun náà òun lè ní ẹni sábà fà yìí tẹ̀ ṣe ìmọ̀mọ́ ní kí ó lọ wá bọ́ ọ̀rọ̀ láyé kò lè tọ́ àbúrò àníkọ̀ lè tọ́ ọ̀rẹ́ ṣáàbì yóò lè tẹ̀ ọ̀rẹ́ pé àwọn lè ti ọ̀tẹ́ dára kájọ́ tó mọ̀ sí kálá wọ́n tẹ àwọn pàtìlú mọ́tòmọ́ pàtìlú àwọn pàtìlú lẹ́kọ́ sí ọjọ́ bí àti Muhammad àwọn ọlọ́pẹ̀lẹ̀ ọ̀dẹ̀ mọ́ àwọn ṣíà àwọn ṣíà tí wọ́n fi wọ̀mọ́ ìyàbí àwọn tí wọ́n kó ìrà àtẹ́kùn láyé àwọn ṣíyà yìí ìlú wa fi ní ìtura lọ tuntun pé ó ti jẹ́ wípé ọjọ́ táwọn ṣíyà àti ọjọ́ bí àjẹ́bì ó ti jẹ́ rọ̀bí àwọn àfẹ́ wà náà tẹ́lẹ̀ ní ìtọ́lọ́wọ́ alẹ́wọ̀ tẹ́lẹ̀ rọ̀bí àwọn àfẹ́ ànẹ́bì ti kú ní rọ̀bí àwọn àfẹ́ kò sí ẹni tó lè fi sí rẹ̀ nílẹ̀ global kò sẹ́tò pẹ̀lú àwọn bí àti Muhammad àmọ́ alẹ́ ní irin ilẹ̀ bí àti ìkúrò lọ́wọ́ yìí tó bí àti ìkúrò lọ́wọ́ yàwọn sàábí àti Muhammad sallallahu alaihi wasallam àníyànjú ni wà sọ pé wọ́n ti gbà báyìí àbí àwọn tí wọ́n bí àlẹ́bí lójú àlẹ́bí lọ́nà bí àlẹ́bí gbà báyìí àwọn tí wọ́n bí àlẹ́bí sọ̀rọ̀ bá wà lọ́wọ́ tí wọ́n bí ìṣẹ̀lẹ̀ náà ti ń ka ọjọ́ gbà náà ọdún gbà náà bàbá àwọn ará ti tẹ́lẹ̀ yìí lágbà báwọn ti ọmọ ìyá bàbá kò ní ọmọ ọjọ́ kò gbọ́ ọmọ ọjọ́ bí ọmọ rẹ̀ àwọn abẹ́rẹ́ ọ̀rẹ́ wà fi òkè nínú wọn fi àtúntà ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó ti bàbá jalẹ̀ ní òun ọmọ lẹ́sẹ̀kì náà wọ́n àná wọn fi lọ́jọ́ tó bàbá jalẹ̀ wọ́n fi lọ́jọ́ tó bàbá náà wọ́n máa tó máa tó máa tó máa tó máa tó máa tó máa tó máa tó máa tó máa tòun òbí rí déètì tí wọ́n ti àtẹ́sì ní déètì báyìí kò lẹ́nu wọn. tó bá lọ mọ ọwọ́ àkọọ́lẹ̀ àti tó wà. tó bá yẹ tó bá jẹ́ kí àwọn àtẹ́sì fún yọ ní fẹ́ ọ̀rẹ́ àwọn táwọn ṣí àtẹ́sì gbọ́dọ̀ bí àtẹ́sì tó ọ̀rẹ́ àwọn ẹ̀kú farahàn. ọjọ́ ọjọ́ bàlújẹ́ ọjọ́ tàbí fún àwọn sọ́jọ́ lọ́gbọ́n yóò kẹ́mọ́ jẹ́ kẹ́mọ́ mọ́. gbogbo lẹ́yìn kó lè tẹ̀lé látàrí ẹ̀rọ ó ti tó mọ́ sára ní òye ó ti tó mọ́ sára ní òye àlùsọ ọlọ́run àti ọ̀sẹ̀rọ̀ ìmọ̀ àṣìdàgbà fi ámúlìnà àádá máa ń tẹ́ta ní ọ̀hán ọwọ́ àwọn àlejò ní ilé ìbátan tán kankan lẹ́nu ẹ̀sìn tèmi yìí kéde òní bẹ́ẹ̀ àlejò láti dá àlùbáyà yìí ọlọ́mọdé àtàlìdàmú mẹ́wò wọ́n ti àwọn àmì àjọlá tó máa ti bà àwọn tó sàtìdàmú mẹ́wàá وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم بسم الله الرحمن الرحيم